issue ó rẹ̀ nu ayé wa ṣẹ́ ó rẹ̀ nu ayé ọmọ wa we thank you we thank you we thank you we thank you a gbé ọ̀gá fún tó ṣe o ẹni máa Ísírẹ́lì wọ́n láyé lógo fún orí ọ̀fẹ́ ńlá fọwọ́ àánú tàrí gbà fọwọ́ agbára rẹ̀ we worship worship you. We exalt you. And your and your in your bàbá. Láàárọ̀ yìí ìyìn yẹlé rẹ ọlọ́run alààyè. Ìyìn yẹlé rẹ olùgbàlà. We thank you, God. We honor you, God. We thank you, God. We honor you, God. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Jésù ṣeun. Wọ́n tó gbà wá lọ́wọ́ ìyà. We thank you ẹ̀mí àyàn ọ́. Ìwé máa gbé ọ̀gá. Wọ́n lágbá ńlá ní Súnì. Wọ́n lágbéga láàárọ̀ yìí. We exalt you for the grace of the love of God towards your us. Ẹgbẹ́ fún orí Ọlọ́run nínú ayé wa. Ẹgbẹ́ fún orí Ọlọ́run lórí ilé wa. Ẹ ká dúpẹ́ fún orí Ọlọ́run ní ọ̀nà jesu ṣe wọ́n lọ́rùn ṣe wọ́n leda mi mo mọ́pẹ́ wá wọ́n tó pọ̀ nígbà ìwọ mo fi ọpẹ́ yìí ẹ ká dúpẹ́ láàárọ̀ yìí níwájú olúwa ẹ ká dúpẹ́ láàárọ̀ yìí níwájú ẹlẹ́dàá let's give that praise to him ọba tó gbà wá lọ́wọ́ ẹkún tó gbà lọ́wọ́ òṣè ọba tí ò jìyà ọba tí jẹ́ kí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí kábíyèsí ó kábíyèsí ó kábíyèsí ó kábíyèsí ó kábíyèsí a kábíyèsí a fún ọ we thank you o God we honour you o God we praise you oh God wọ́n la gbéga fún oore ńlá wọ́n la gbéga fún àánú rẹ̀. fún orí ọ̀fẹ́ ní gbogbo ọ̀nà fún ayé wa ẹ ká dúpẹ́ fún orí yìí orí tó ṣe fún ayé wa tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ orí tó ṣe lórí ọmọ ètò tó pọ̀ let's thank him and give the Lord the praise for the grace of God in our life let's celebrate Jesus for the mercy and the kindness of him that have surrounded our life. Let's thank Him. Let's appreciate God. Ẹ ká dúpẹ́ Let's give that praise to Him. That honor to the Lord. That worship to Him. Let's thank Him. Dúpẹ́ orí Ọlọ́run yìí. Thank the Lord. Thank Jehovah. Thank Jehovah. Thank Jehovah. Thank Jehovah. Thank Jehovah. Thank our God. Thank you, Jesus. Thank Almighty God. Dúpẹ́ orí Ọlọ́run. Orí Ọlọ́run tó kó ayé rẹ yọ. Orí Ọlọ́run tó dáàbò bò ọ́. Dúpẹ́ orí Ọlọ́run. Orí Ọlọ́run lórí ayé wa. Thank Him for the love of God. Let's thank Him for the kindness of God. ẹ ká dúpẹ́ orí ọlọ́run yìí o orí ńlá tó gbà wá lọ́wọ́ ìyàsẹ́ I am to say thank you to you I am to worship you I'm here to say that you are great mo wá sọ pé o ṣé ni bàbá mo wá sọ pé o ṣé ni ẹni máa Ísírẹ́lì mo wá dúpẹ́ láàárọ̀ ìfún tó ṣe fún mi o mo ronú jinlẹ̀ ní bàbá mo rò ó mo rò ó lórí ayé mi orí ọmọ wá rí pé ìwọ ló wà ń bẹ̀ ìwọ ló wà ń bẹ̀ fún mi ìwọ olùpèsè you are provider you are our yes you are our healer olùwòsàn ayé mi ìwọ tó fi mí fún ìyà jẹsẹ ọpẹ́ rẹ dà màmá níwájú olúwa jésù ṣe ẹgbẹ̀rún àrùn ò tó àrùn ò láti yìn jésù ṣe ẹgbẹ̀rún ahọ́n ò tó láti fèyìn fún Jésù ṣe ẹgbẹ̀rún ahọ́n ò tó láti gbéga Jésù ṣe dúpẹ́ oore yìí oore tó pa ọ́ oore tó wá ọ rí oore ìgbà gbogbo oore ọjọ́ gbogbo oore lórí ayé wa oore lórí iṣẹ́ wa oore tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ oore oore oore oore oore oore ńlá kí ni fi yin ọlọ́run yìí kí ni fi gbé ga ọpẹ́ rẹ̀ náà ni ohun tó béèrè lọ́wọ́ rẹ̀ nìyẹn ohun tó béèrè ohun tó béèrè give that thanks to him dúpẹ́ lọ́wọ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún àǹfààní ńlá ọba tó jẹ́ ń jìyà láyé ọba tó ṣàánú fún mi ò bàbá olóore ọ̀fẹ́ ńlá. aláàánú ayé wa ni mò ń wíṣẹ́ ọba tó pa ọmọ tó dáhùn sí ní gbogbo ọ̀nà tó kó ọyọ lọ́wọ́ èwù gbogbo ọba tó dúró tì ọ́ ọba tó ò jẹ́ káyé rí ọmú ọba tó ń pèsè ní gbogbo ọ̀nà ni olódùmarè bàbá mi àgbà àkọ́dá ayé ìbẹ̀rẹ̀ ohun gbogbo ṣẹ́ ìparí ohun gbogbo ìrànlọ́wọ́ wa agbára wa ni o. ìṣẹ́gun wa ibi ààbò ńlá ibi ìsáàdì agbára wa jésù ó mà ṣe é sẹ́ ọpẹ́ yẹ fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù ṣe dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí sẹ́ ọpẹ́ rẹ pọ̀ iwájú olúwa gbèsè ọpẹ́ ẹ̀mí pọ̀ mélòó sàtán pèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá pèsè ọpẹ́ mi pọ̀ mélòó sàtán pèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ. ṣe ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ mélè sáàtà gbèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá fòrè ńlá. ìpèsè rẹ̀ fún ààbò tó ga fún àánú tarígbà fún òbí ọ̀fẹ́. Bẹ́ẹ̀lẹ̀ sáátá o, pèsè ọpẹ́ mi pọ̀ o, lọ́dọ̀ rẹ̀. Pèsè ọpẹ́. lọ́dọ̀ rẹ olódùmarè ṣàánú ayé àwọn yẹn ṣe ooo oore ọ̀fẹ́ ńlá aláàánú ayé wa lè lù wí. kábíyèsí tó bọ̀ nígbà dágbára ni ló ń sọ olódùmarè pèsè apẹ́ mi pọ̀ lọ́dọ̀ ṣe àláyé màsá kò ṣe bàbá èsè apẹ́ mi kò ọ̀dọ̀ rẹ bàbá tó ń tó olúwa ṣe fún wa ó ń ta ṣe fún olúwa ló tó ń tó olúwa ṣe fún wa ni kò tiẹ̀ kò tiẹ̀ wọ́ bẹ́ẹ̀ ni mo sọ ohun tó lọ́run ṣe fún wa ó ju ohun tá tá tá à ń ṣe fún ẹ o just one hour or some minutes before the Lord

ó tóbi alágbára gíga ìwàgbà ó tóbi alágbára ni bàbá mi máa ó tóbi ẹ bá mi gbéga gbéga gbéga gbé gbéga. kó gbégbá aláàárọ̀ yìí ọba tó mú ayé ẹ̀ kú lọ́wọ́ òkú ẹrú ronú jinlẹ̀ wo bí tó dé lónìí orí ọ̀fẹ́ rẹ̀ tó gbé ọ débi. gbéga fóore tọ́lọ́run ṣe sá olórí ọmọ lórí ọkọ lórí ara rẹ óyáóyá nígbà olúwa ga kó tó bí. Nígbà olúwa ga kó tó bí. alágbára. Yeah. dúpẹ́ fún orí ọ̀fẹ́ kò ṣe pé a pé bẹ́ẹ̀ ni pé mo deserve mo ṣe ń ṣe fún ọlọ́run mo deserve gbogbo ilé tọ́lọ́run ṣe fún mi lọ àṣe náàdà àṣe àṣe àṣe kankan òun náà ló ṣà ń tọ́jú wa òun náà ló dúró tì wá òun náà ló ń bá wa ṣe òun ló ń bá wa gbèrú ayé wa èwo lè dá gbé èwo mọ èwo mọ èwo mọ tá ò ṣe òun náà ló ń ṣàánú fún wa olófẹ́ ayé rẹ̀ fún wa o jésù ṣe o jésù ṣe o o jésù n ò rí rẹ òwò arúgbó yìí gbani. ara n ò rè rẹ ò bàbá mi arúgbó igba ni n ò yìn ọ́ o bàbá o ṣé bàbá o ṣé alágbára o. Oh, ṣe dédédédédé Jésù. Ó lè rẹ̀ sá àrùgbó yìí ìgbàanì. Ó yìí yan ọba tó tàánù láyé bàbá. belongs to him. Let your praise belong to him. O ní ọpẹ́ ló ìmọ̀ ọpẹ́ lèèyàn fi wọ iwájú Ọlọ́run alàyìíṣẹ́. Ọpẹ́ ló ń wá lọ́wọ́ rẹ ní àkọ́kọ́. Ọpẹ́ lọ́lọ́run sọ nípa ayé rẹ ni. Ó fẹ́ kó jẹ́ ni ọpẹ́ ó fẹ́ kó jẹ́ ni ìyìn lọ́wọ́lọ́wọ́. Ó fẹ́ kó dúpẹ́ fún oore tó ṣe nínú ayé rẹ tọmọtọmọ ni. Dúpẹ́ dúpẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run yìí kun mm-hmm. àánú rẹ pọ̀ lórí ayé mi dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè dúpẹ́ dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá ah, dúpẹ́ sẹ́ thank him lift up voice and bless him then the data kápá ta ta ta ta ta ta ta ta ta ooo oh, ọlọ́pẹ́ ọlọ́pẹ́ bàbá. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹkún ni ọba tí ò jẹ́ pé Jésù tó ò jẹ́ kí ọ̀rọ̀ tó ò jẹ́ kí ọ̀rọ̀ tiwa kó wa jẹ́ ẹkún ọba bá a ṣe gbà ọ̀rọ̀ ta yóò ń ṣá máa rí báyìí ṣá ọ̀rọ̀ ayé òun ṣá máa ń bọ́ ọba tí ò wá jẹ́ pé ọ̀rọ̀ tiwa kó wa jẹ́ ẹkún owó títí ẹ̀rín ṣáá ni músẹ́músẹ́ ni ó máa rẹ ni inú rẹ̀ ń dùn ní gbogbo ọ̀nà. ẹ ká dúpẹ́ fún oore tó ṣe fún ayé wa oore tó jẹ́ kí ẹkún ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lómi ṣe bó ṣe ń sọ bó ṣe ń sọ kan bó ṣe ń sọ kan míì tó ń wọlé ẹ ọba tí jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ ṣé kò lè rí bẹ́ẹ̀ ni ó lè rí bẹ́ẹ̀ ọlọ́run ni ò gbà ni kò ń ṣagbára wa kò ń ṣe ọlọ́run ni ò gbà èṣù bẹ́ẹ̀ ṣe ju ohun tó ń ṣe lọ yẹn o èṣù bẹ́ẹ̀ e, e, e, Satan want to do more ọlọ́run ni ò fún ṣe ìkàdàyàmàgà sátani fẹ́ pa báwo la ṣe jẹ́ àgbà tó kàrin má pa ó fẹ́ pa ọlọ́run ni ò gbà á bẹ́ẹ̀ ni ọlọ́run ó fẹ́ ṣe ju bẹ́ẹ̀ yẹn lọ ẹ má rò pé sátani pé ó fẹ́ ṣe ju bẹ́ẹ̀ yẹn lọ ó fẹ́ pààyàn gangan pé kó mú olú ẹ̀ kúrò lórí ẹ̀ láàyè pé ìwọ máa mú ẹ kúrò níbí ọlọ́run ni ò gbà náà ni ìdúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ ààbò fún wa ó ní ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ ẹni tí ń pọ̀ mọ́ ẹni ń pọ lámìdé mọ́ ó ní kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọlọ́run tí yóò sùn tó ń pa mí mọ́ <laughs> ọlọ́run tí ààbò rẹ̀ dájú lórí ayé mi ìwọ ni mo mú ọ̀pẹ wá fún ìwọ ni mo mú ìyìn wá ìwọ ló ní gbogbo ògo ìwọ ló ní gbogbo ìyìn olódùmarè sẹ́ alágbára gíga bàbá mi o. Oya oya oya kìnìún ya Júdà ọpẹ́ yẹ fún ọ àbàtẹ́wọ́ gbọ́pẹ́ mi ah, ọpẹ́ yẹ fún ọ bàbá tẹ́wọ́ gbọ́pẹ́ lórí ọ̀ma ọpẹ́ yẹ fún ọ bàbá tẹ́wọ́ gbọ́pẹ́ mi. yeah. ẹ̀ṣẹ̀ mi ó mọ̀ ọ̀nà mi bẹ́ẹ̀ ló sì mọ èrò mi he knows our heart ibi tó lágbára jù pé ìṣe wa nìkan lọ́run mọ̀ not only our heart that Lord knows about he knows us he knows what's in our heart hmm. Hmm, ohun tá àti ẹ̀ tí ṣe yẹn gan ó mọ̀ ọ́n tó lágbára jù he knows our heart and he know ó mọ̀ wá so kí là ń sápamọ́ fún níwájú ẹ̀ ẹ jẹ́ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú ẹ̀ ó ní Ádámù níbo ló wà ó rí Ádámù Ádámù where are you níbo ló wà ó mọ̀ ó mọ̀ ibi tó wà ṣé ọlọ́run ò rí ibi tó sápamọ́ sí ni ó rí ní abẹ́ igi tó gbéra rẹ̀ sí ṣùgbọ́n ohun tọ́lọ́run sọ kọ́ nìyẹn pé jẹ́wọ́ kínní kíákíá acknowledge that very thing ohun tó sọ ni mo gbọ́ ohùn rẹ ẹ̀rù sì bà mí ah ohun tó di ẹ̀rù ẹ ká sọ fún Jésù ẹ̀ṣẹ̀ máa ń di ẹ̀rù nínú ayé yàn will not give us the boldness to go before the Lord he said but when we confess our sin and acknowledge who we are before Lord, the Lord is faithful to forgive us. Ìdáríjì ń bẹ ní ọwọ́ Ọlọ́run ní ó wà lọ́wọ́ ẹ̀ ẹ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú ọ̀hún Ọlọ́run mo wá tọ̀ wá o nú ẹ̀ṣẹ̀ mi ìròkèrò ẹ bẹ́ẹ̀ ni ìbínú ìjà Ọlọ́run dáríjì mi ìkà àìṣèfẹ́ rẹ tó àìgbọ́ràn àìtẹ̀lé ọ̀rọ̀ rẹ ìbínú asọ̀ ẹ sọ fún jésù ìfẹ́kùfẹ́ ọkàn somebody confess your sin before the lord ayayayayaya mashota kataliada bokori mekori meshaha sáàdì bokovla kafalia loziru bitali bikudia ẹ pọ orúkọ jésù gbogbo èèyàn sẹ ọlọ́run mo tọ̀ wá olúwa dáríjì mi gbúà dúà lórúkọ jésù kristi olúwa wá ẹ pọ olúwa fún mi ní ọkàn sí ọ ẹ kò í olúwa dáríjì mi nìkan gbogbo ara máa sọ pé olúwa dáríjì wá ṣùgbọ́n olúwa fún mi ní agbára lórí ẹ̀ṣẹ̀ yẹn empower me above that sin olúwa fún mi ní agbára bẹ́ẹ̀ ni on that your weak our weakness on that my weakness sátani jẹ́ mọ̀ dáadáa ó mọ ó mọ weakness olúkálùkù pé ah, ìgbọ̀kẹ́ ó mọ ti ó mọ ti Mósè pé ìbínú ni pé wọ̀kẹ́ máa fi ìbínú bá tiẹ̀ jẹ́ pé ìbínú ó mọ̀ pé ìbínú ni kan tó sọ̀rọ̀ báyìí ó ti fara ya bẹ́ẹ̀ ni ìbínú yẹn náà ló tì í olúkàkú ní tiẹ̀ èmi náà ní tèmi o èmi mọ̀ tiẹ̀ olúkàkú ló mọ̀ tiẹ̀ pé tó bá yọjú báyìí àforí ọ̀fẹ́ ẹ pọ orúkọ jésù olúwa fún mi ní agbára olúwa fún mi ní agbára agbára tòkè ọ̀run wá olúwa gbé ask for the power to empower basa let the weak say he is father make me to be stronger. olúwa sọ mí dáradára ìkàpàtẹ́rì àmà ṣàǹdà yàwó ẹ bèrè fún agbára ńlá yẹn ẹ bèrè fún agbára ńlá yẹn ẹ bèrè fún agbára ńlá yẹn olúwa gbé mi wọ̀ àà olúwa gbé mi wọ̀ ní orúkọ kì ṣe àti èrò ẹ rárá ìkàbà kó kúnú ayé mi ìkà kí ọ̀rọ̀ rẹ kó di àyè inú mi somebody prayed àà kí ìfẹ́ rẹ kó kúnú ọkàn mi than the love of God to consume you. Ẹ porúkọ Jésù, àyà máa tó torí mi kápádé, mo ṣe ń do yagayaba, lo so ń torí mi kéńtẹ̀lẹ̀ bọ̀, ó yá gbàdúràdúà lórúkọ Jésù Kristì, Olúwa wa agbára Ọlọ́run gbé mi wò lónìí, màá tún sọ, mo máa ń kò sí béèyàn ṣe lè ṣèfẹ́ Ọlọ́run nípa òye ẹ̀ tàbí ìmọ̀ ẹ̀ Ọlọ́run gbọ́dọ̀ mọ̀ pé there is no way you can do it ọlọ́run ọlọ́run tó dá ayé àtọ̀run ó mọ̀ pé kò dẹ́ ah, báwo ṣe fẹ́ báwo yẹn ṣe fẹ́ ṣe mi ò mọ o ohun tí mo ti mọ̀ dáadáa ni pé irọ́ ni gbogbo ẹ̀ kò sí bí èèyàn ṣe lè ṣe nípa agbára èèyàn àfi tí agbára ọlọ́run bá ràn yàn lọ́wọ́ ó sì ó dà ó dẹ̀ make the power available for us that's why we see we struggle we do things because eh, we need the power to able to please the Lord able to honor what God's told us to do kò ń ṣe kò yẹ pé ọgbọ́n orí kọ́ ó ju ọgbọ́n orí lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Olúwa wọ̀ mí ní agbára agbára agbára àdábá ọ̀run sọ̀kalẹ̀ wọlé wọlé wọlé mo ṣí ọkàn mi pàyà ooo ẹ̀mí mi máa wà wọnú mi béèrè fún agbára yẹn àdàbà ọ̀run sọ̀kalẹ̀ wọlé wọlé wọlé ó bà lé Jésù bó ṣí ọkàn mi pàyà ooo ẹ̀mí mi máa wà wọnú mi àdàbà ọ̀run àdàbà ọ̀run sọ̀kalẹ̀ oyá ṣe ọkàn payá wọlé wọlé wọlé oya. mo. sairi kokori bakari basara emimimawa wonume adabaonuo one eight five nọ́mbà ẹ̀kọ́ lẹ Number one eight five bóyá àdírẹ́sì ni bóyá àbí tó bá lọ́nba bẹ̀rẹ̀ sọ nǹkan mi lórí ẹ̀ nǹkan ló kù báyìí ṣùgbọ́n mo ẹ̀ ẹ̀mí jì máa wúrí lórúkọ jésù ọ̀rọ̀ rẹ táyé ni kó dẹkún ẹ̀mí má kó sọ dẹ̀rẹ̀ fún ọ ṣàmì dáadáa àmín wọ́n béèrè fún ẹkún wọ́n sì béèrè fún òṣè ṣùgbọ́n kí ọ̀run kó yí padà fún ayé rẹ sẹ́ ayakataya makushataya gayabagayaba gbogbo tí ayé bá béèrè lórí ayé ẹ lónìí ilé àmàkórè màsáì rẹ torí pé lòdì sí ìṣerere ó sì lòdì sí ìtẹ̀síwájú. Si àti ayọ̀ fún ọ ọ̀run yí dànù o ò ní sọkún o ò ní banújẹ́ o ò ní sọkún oore ọ̀fẹ́ dájú ìrì ayé ẹ kọ́lọ́run kó gbélé ọ lọ́wọ́ kó o rí lò kó o rí jẹ kò ní á ọ lọ́fun o bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmín jẹ́ ká béèrè fún agbára Ọlọ́run wọ̀ mí ní agbára ńlá agbára ọ̀run bàlẹ́ ayé mi agbára ọ̀run bàlẹ́ iṣẹ́ mi agbára ọ̀run bàlẹ́ ọ̀nà mi gbé ọkàn mi wọ̀ ó yá ó yá ìbèrè fún agbára yẹn olúwa wọ̀ mí ní agbára láti ṣèfẹ́ rẹ o olúwa mo fẹ́ ṣèfẹ́ rẹ bàbá mo fẹ́ tẹ̀lé ọdún pin ní orúkọ jésù ọlọ́run mo fẹ́ ṣe ohun tó wù ọ́ ṣùgbọ́n mi ò lè ṣe é ọlọ́run mo fẹ́ ṣe ohun tó wù ọ́ i can do it ọlọ́run mo fẹ́ ṣe ohun tó wù ọ́ mo fẹ́ tẹríba fún ọ ọkàn mi fẹ́ yìn ọ mo fẹ́ sìn ọ tọkàntọkàn mo fẹ́ jẹ́ olóòótọ́ sí ọ ní gbogbo ọ̀nà mi ṣùgbọ́n mo nílò agbára rẹ bàbá ẹ gbé mi wọ̀ bẹ́ẹ̀ ṣe pé pétérù wọ̀ empower me as you empower Peter empower me as you empower Paul ẹ porúkọ ó gbé Paul wọ̀ ó gbé pétérù wọ̀ sẹ́ ó gbé mi wọ̀ ni ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ mọ́ ó gbé mi wọ̀ ni ẹ̀ ń dàyàwó. dúà dúà lórúkọ Jésù Kristi olúwa wá nǹkan lè ṣẹlẹ̀ nínú ilé ṣùgbọ́n ta ni bí èèní sànà tí nǹkan fọ́ bẹ́ẹ̀ pé nǹkan bíi kò gbá kọ́ọ̀pù tó mọ̀ pé ó fọ́ pásítọ̀ nǹkan máa lè fọ́ náà kí ni pásítọ̀ sọ nínú ilé ẹ̀ bẹ́ẹ̀ pé nǹkan jápọ́ lè sọ pé nǹkan ṣáà fọ́ tó mọ̀ pé kí ni ó fọ́ lulẹ̀ ó ṣáà bí nǹkan bí nǹkan bí àwo bí nǹkan tó jábọ́ bí bí èní ṣe àná ṣe ní nǹkan ṣá o ṣá mọ ìyẹ́ dẹ̀ gbà kí ni dẹ̀ fọ́ o mọ̀ pé kí ni fọ́ ẹ̀ orí ọ̀fẹ́ dájú àánú o àánú àánú kó wà ní ayé rẹ̀ afẹ́fẹ́ òjò ní fẹ́ lù ọ́ ọwọ́ olóore ka ayé rẹ o gbogbo táyé rò pé kó bá ọ lórúkọ Jésù ọ̀run fẹ́ dànù gbogbo ohun tí ayé bá rò fún ibi pé kó ṣẹlẹ̀ ọ̀run yí dànù lórúkọ jésù ayé rẹ ò ní fọyángán lójijì ò ní dẹni ìbànújẹ́ ìbànújẹ ayé rẹ parí pápátá ọwọ́ olórí kayé ẹ ọwọ́ olórí wọrí gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa túṣe o túṣe óyá túṣe. eu me dou. alágbára gíga wáyé wa sàn lọ́wọ́ ewu gbogbo ṣẹ́ orí àwọn èèyàn ó gba rí ayọ̀ gbàdúrà orí ọmọ rẹ Ọbájídé ó rà àánú ní gbogbo ọ̀nà ni orí ọ̀fẹ́ ńlá ó dájú ṣẹ́. kẹ́mi kó múra kíákíá káyì màkáyà gbogbo ìbànújẹ́ níwájú rẹ̀ kọ́rọ̀ kó yí dà yóò wọ ọ̀rọ̀ rẹ̀ kó dòun ayọ̀ láyé ojú má ṣe tì ọ́ níwájú àwọn èèyàn sẹ́ kó ra àdúgbà níwájú olúwa bàbá mi kórìí James sókè. Okay. James bóra àdúgbà láyé sẹ́. Káṣọ ayé rẹ̀ yẹn kó mọ̀ ṣe fàyà. Ó yá ó yá tú ṣe é. pọ̀ lẹ́rìn ló ṣe óyá óyá ló ṣe óyá óyá ló ṣe ọlọ́run tó ṣe ẹ pé orúkọ Jésù olúwa torí mi ṣe Father begin to repair Father begin to transform ẹ torí mi ṣe ẹ tó ọ̀nà mi ṣe fún mi láàárọ̀ yìí olódà ọ olódà ọ gbogbo tí ayé dá sínú ayé ẹ tó ń ṣe ti ọlọ́run ayé máa ń túyàn dá ọlọ́run máa ń dá èèyàn ṣùgbọ́n ayé máa ń túyàn dá gbogbo ibi àṣetì àmúgbọ́ kò ń ṣọwọ́ ọlọ́run ló ti wá o ọlọ́run ò kì í ṣe ibi ẹ̀kọ́lẹ̀ ọlọ́run kì í kì í máa ń ṣe ibi ọlọ́run ìdájọ́ ọlọ́run yàtọ̀ sí ibi pé ọlọ́run dájọ́ ó yàtọ̀ that means he is judging in righteousness ṣùgbọ́n ibi kọ́lọ́n kọ́kọ́ wo ayé èèyàn pé ah ìwọ yìí nǹkan báyà ṣẹlẹ̀ sí ẹ ẹni bẹ́ẹ̀ yà ṣe kíní kan eléyìí yà ṣe kíní kan ọlọ́run ò kì í ṣe ibi kò ń ṣe kò ń ṣe ibi fún èèyàn ṣùgbọ́n ayé máa ń ṣe ibi ẹ wá kó ayé sì máa ń tún èèyàn dá ẹ sọ fún ọlọ́run olúwa torí mi ṣe ní gbogbo ọ̀nà mi yìí tó ti wọ́ ó ní ó sọ ọ̀nà tó ti wọ́ ó ní wàá sọ de títọ́ ó ní ọ̀nà tó ti wọ́ is only make a crooked way straight ọ̀nà tó ti wọ́ tó ti ń gbà látijọ́ yẹn tí òjò kò débi ayọ̀ yẹn ọ̀nà tó ti wọ́ ó ní ti foundation have been destroyed what can the righteous say gbogbo foundation tí ayé ti gbẹ́sẹ̀ lé láti jẹ́ ó jì ó yá bàbá ọmọ ọlọ́run lánàá gbàdúrà ẹ pé jésù mi tẹ́ wà ọlọ́run tó orí mi ṣe ayé ọmọ mi mà dọ́wọ́ ẹ̀ ní orúkọ jésù kò gbúdọ̀ dídákúdá ìka pàtẹ́lì mà sáàdáyà ìdórí àmàkú ṣèkèrè bọ̀ iṣẹ́ mi ò gbúdọ̀ bàjẹ́ somebody pray can you lift up all action tell all ẹni máa ìsúẹ́lì ó torí ìṣe ni ó torí ìṣe ní orúkọ jésù makanda ya makotata lukari boko sekele okuti borope turi bekeshekriaba ẹ gbàdúrà ó tu ori ise tu tú ayé tu ona tú otutu mi ṣe òtútù pétérù ṣe ó sọ bí apájá ènìyàn apẹja lásán àà ní orúkọ jésù ó tún jábẹ́sì ṣe ẹni ìbànújẹ́ ó mà sọ dalayọ somebody pray that prayer gbọ́wọ́lé orí rẹ ọlọ́run tí orí ìṣe orí yóò gbúdọ̀ burú orí yóò gbúdọ̀ dààmú mọ́ oyè oyè kò gbúdọ̀ gbẹ̀yìn ní oréré àǹdàyàbà ṣàdérí mi kò bilẹ̀ ga somebody prayed lónìí bá ń torí yìí ṣe lónìí bá ń torí ọmọ mi ṣe lónìí bá ń ayé mi ṣe lónìí bá ń tó ọ̀nà mi ṣe mi gbúdọ̀ dààmú mi somebody pray ayé mi ò gbúdọ̀ somebody prayed lè gbàdúrà yẹn pé kí ọlọ́run alààyè ó yá kó rẹ ṣe olúwa tú orí mi ṣe fún mi kò gbúdọ̀ jìyà mọ́ ó yá màmá lanu ó gbàdúrà ní orí mi ìgbúdọ̀ sunkún mọ́ ó yá sọ fún ọlọ́run olúwa tú orí mi ṣe àǹdàlábàkàpàyàbà lòṣèǹdórí mi kételebọ̀ ọmọ ọlọ́run lanu ó gbàdúrà màtórí mi kétele mi ṣèǹtelebọ̀ mayanda labakanda labo sandelebo ẹ gbàdúà ẹ gbàdúà ẹ gbàdúà ẹ gbàdúà rapatori meketele masende Lembrendo sendoleme. Somebody prayed. Ayagabakatayaba. Lendori me kondoleme sende. sende sendele bokaba. Somebody pray. Olúwa tú orí mi ṣe. Ìwọ orí ìgbàrí ayọ̀. Ìwọ Oya oya oya. Ó koka o. kàn ọ́. Ó dà kó bima la ye somebody pray wọ́n ń pin ó dínà kó kàn kó gbúdọ̀ forí yẹn rú mọ́ ah, wọ́n ń pin ó dínà kó kan orí yẹn kó gbúdọ̀ forí yẹn rú mọ́ àìrí ah, ayọ̀ gbúdọ̀ forí rẹ rú mọ́ somebody pray it ẹnìkan gbà ládùá ní orúkọ Jésù ní orúkọ Jésù orí yóò gbúdọ̀ dààmú mọ́ kò gbúdọ̀ gbẹ̀yìn mọ́ somebody pray that Lord begin to touch your life that Lord your heaven begin to trust transform your life. Eh? Ayabanando ah, melemplendes. The Lord Jehovah God <coughs> begin to bless your life. Eh? Ẹ pe orúkọ Jésù mi tẹwà. Ọlọ́run tó orí mi ṣe. Ọlọ́run tó orí mi ṣe. Ọlọ́run tó orí mi ṣe. Ọlọ́run tó ayé mi ṣe. Ọlọ́run tó gbúà gbúà lórúkọ Jésù Kristi. Olúwa wẹ́ sọ fún Ọlọ́run nípa agbára èèyàn kan ẹ máa ẹ fílẹ̀ tó bá fi mílẹ̀ máa fẹ́ lómi rẹ́rìn yóò mọ fẹ́ lómi lọ ni bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ ni mo sọ nǹkan wà ohun kan wà láyé pé kò ṣe pé ọgbọ́n tàbí olóye tàbí o position ara ẹ that someone position himself ló máa jẹ́ kékeré yẹn lọ irọ́ ni àfagbá ọlọ́run ohun kankan láti wọlé wá ẹlòmíà wà á kọ̀ dúdúró kò lórí bó ṣe máa dàgbà tó máa di gbogbo ẹ̀ náà nìyẹn tọ́jú ó lọ kò ní sí nǹkan kan torí pé agbára àkànyàn kọ́ àwọn kan wà tẹ́ pé ohun ẹ̀mí ni kò sí ọgbọ́n orí it's not by your knowledge tó lè ṣẹ́gun kìíní yẹn tó lè mú kúrò kì í ṣe orílẹ̀-èdè ló lè mú kúrò not a nation that can take it away from your life not the effort not the knowledge nǹkan kan wà ohun ẹ̀mí ni tó wá jẹ́ ohun ẹ̀mí ó wà kó agbára ọlọ́run ni o bẹ́ẹ̀ ni ohun tí ayé bá ti tọwọ́ bọ̀ tí sátani bá tọwọ́ bọ̀ kì í ṣe ẹnu lèèyàn fi mú kúrò pé kí máa lọ kàwé sí i máa lọ sí skills ìyá kan máa lọ gbèsè ni máa gbèsè ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé ó ju agbára èèyàn lọ is more than your power ìdíyẹn pé ló wá ti wo ọlọ́run fún ìṣẹ́gun lónìí pé orí yẹn kò gbúdọ̀ burú ìwọ orí gbọ́ ọ̀rọ̀ olúwa bẹ̀rẹ̀ sí ṣeré látòní lọ gbogbo tí ayé kọ mọ́ gbogbo tí ayé pè sínú orí mi lónìí ètò lòdì whatever thing they have been declared over this head ètò mú rákòrò ètò mú bẹ́ẹ̀ ni ètò mú ń dààmú ètò bẹ́ẹ̀ ni ètò mú jìyà ah, ah, ọlọ́run gbogbo ní tí ayé pè sí tó pè mọ́ orí yìí orí ẹni ìka pàtórí àmàkù ṣàtàyà ó dẹ kó gbé ẹ débi ayọ̀ rẹ ẹ gbogbo ní tí ayé kọ́ mọ́ orí yìí ara ń sẹpẹrẹtì ẹ lónìí ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ mú kó ó yẹ sọdàdúà orúkọ Jésù kọ́ má gbàgbà kásìkan làkàyè mà kó ní àmà ìṣẹ́gun yẹn kó ṣẹlẹ̀ lónìí bàkátà tàtà lò sọ́ńtòrì mẹ́sẹ̀ǹtì bokori mekoteli mekata oya oya oya oya rapatoria makopari sedori meketeli ada laparu koto ayọ̀ mú dáadáa sekete kìkì ayé rẹ kó Dada. láyọ̀ dáadáa ìyáyàyà setori mekoteli ya borobe keteli mekete basindori mekete bandobe kete vadada bakoba oya orí mi gbáre ẹtú orí ìṣe gbogbo tá a kọ mọ orí ìṣe ní orúkọ Jésù with everything that be assigned to your life gbogbo tá a kọ mọ́ ayé ọmọ mi yìí ètò lòdì ìkàbà ọ̀run bá ń gbé kú ẹ bá ń yí dànù ẹ yí dànù ẹ yí dànù ẹ yí dànù ìkàbà yà ṣàǹdórí yàrá lòkàndà yàrá kíntòrí yàrá ṣàdórí mi kùtà yà vèlèvèlè yà rọpẹ́ndórí mi kẹ ẹ gbàládùá gbogbo tá a kọ mọ́ orí mi ní orúkọ Jésù ọ̀run yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yirara oya yirara oya yirara oya yirara oya yirara gbogbo tá a kọ mọ́ orí yìí gbogbo tá a kọ mọ́ orí yìí ní orúkọ Jésù gbogbo tá a kọ mọ́ orí yìí àfàtàrò mo ṣàǹdà látọ́rí mi kọ́ prado ṣàdà làkàndọ́rí mi kọ́ ńblagaba gbogbo tá a kọ mọ́ orí yìí lèkàndọ́rí mi kọ́ frade ṣàtọ́rí mi kọ́ rí mi kàtà. Le pẹ́ gbogbo májẹ̀mú tá a fi pe orí yìí ah makali messiah gbogbo májẹ̀mú tí a fi pe orí rẹ ah nàníbò kò rí àdà ṣàdórí mi kò rí mi sàtà ètò lòdì sí ògùn ènìyàn àyè mi kò rí mi sà gbogbo tá a gbé orí yìí sí lè pọ́ọ́rì mi kú rí mi sàtà iná níbo kò pẹ́ẹ́lí mi tẹ́lẹ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ ọ̀yẹ́ ọ̀yẹ́ ọ̀yẹ́ ọlọ́run náà wá gbára bàjẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá epo orúkọ ẹ̀yin ogun ẹran ẹjà fáyé mi lónìí o mo ní ìjà kan ojú pé màá bu lọ eh, because there are certain things in the spirit that beyond us ẹ pé àwọn kankan ohun ẹ̀mí náà pè remember èèyàn náà ẹ ẹ ẹ ẹ̀mí lèèyàn náà you are a spirit o you are a spirit being ẹ̀mí ohun ẹ̀mí there are certain things àwọn kan nǹkan kan wà nú ẹ̀mí I know many of us we have been robbed through that too wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sẹ̀ nígbò nípa ẹ̀mí ẹ̀mí ẹ̀mí náà ní gbogbo ẹ̀ mm-hmm, but ní ẹ náà ni pé also you apply wisdom and knowledge nínú ẹ̀mí ohun ẹ̀mí ẹ̀ nínú ìrìn àjò ẹ̀mí yẹn náà ìyẹn gbọ́dọ̀ di mọ́ńtá nínú ìrìn àjò ẹ̀mí náà bẹ́ẹ̀ ni mo sọ so nínú ìrìn àjò ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sẹ́lu mí ń gbò ìrìn àjò ẹ̀mí náà ni in the spirit in the spirit in the spirit how do you know, have the knowledge now of the journey of the Spirit, the knowledge of the things of the Spirit also comes by having the Word of God in your life. láti new òye ọ̀rọ̀ ọlọ́run ìrìn there are many things behind the scene Thing ò is going on ọlọ́run ọ̀gbìn ẹ̀mí God himself that you are dealing with himself is spirit so how do you walk in this journey of the spirit by the guidance by the word of the Lord nípa òye ọ̀rọ̀ ọlọ́run the understanding of the word of God torí pé ọ̀pọ̀lọpọ̀ ó ti bọ́ sí kòtò ayé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti wọ ibi tó yẹ kó wọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ti wọnú májẹ̀mú ìmíràn láyé ẹ̀ torí pé ìrìn àjò ẹ̀mí tó rìn pé ẹ̀mí ni ẹ̀mí ni ẹ̀mí ni ọ̀pọ̀lọpọ̀ ti ṣìṣe ẹlòmíì ti ṣìṣe ọmọ tó pé ẹlòmíì àjẹ́ lọ́mọ wọn náà jẹ ni wà lọ mú ọmọ yẹn fi sọ́wọ́ ó fi ó fi ó fi iná sọ́wọ́ ọmọ ṣé ẹ̀mí àjẹmá lé nǹkan kúrò ọ̀pọ̀lọpọ̀ afẹ́bi pààyẹ́ wọn náà jẹ ni bẹ́yẹn ṣe kọ́rin kọ́ nìyẹn ọlọ́run sọ pé ògbúdọ̀ òwò fún bàbá wọn ayé so ọlọ́run kò sí nǹkan tí màmá yẹn bá ṣe fún yàn ọ̀rọ̀ yẹn ò kúrò lórí ayé yàn hmm, the certain things tọ́lọ́run ti sọ even then yẹn react wrongfully so kò exempt yọ pé àtọ́lẹ́pọ̀ ṣe ibi fún mi màá ṣe ibi padà no kò mú yẹn kúrò ọ̀rọ̀ ọlọ́run ṣe àbáyìn lórí mi lórí ẹ̀yìn náà so you must do it whether a pastor rub you or do certain thing so far he is a man of God that's the way you handle it máa sọ̀rọ̀ sí wọn máa bú hmm. mi sọ pé kí èèyàn máa gbèrè àti èèyàn bá ṣe ẹ̀ náà kí èèyàn náà bá wí náà bọ̀ tó ní bí èèyàn ṣe máa bá wí hallelujah so ìrìn àjò ẹ̀mí there is a journey of life that èèyàn láti rìn ṣùgbọ́n how do you read walk in that journey of the Spirit, but without stumble or without being fraud or lack of wisdom in it. By the word of God. Nípa òye ọ̀rọ̀ the understanding of the word of God. wà I want you to know that. You sì the borí ohun ẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tàbí ìṣèkàn máa lọ sí skul sí ni máa wá ara ni máa lọ ṣe ohun tí màá fi fáìn sí. ó kọ̀ máa fáyìn sí lọ ní ayé ò rí ọ bẹ́ẹ̀ ni màá lọ position ara mi màá lọ tún lọ ṣe oríṣiríṣi hmm. bẹ́ẹ̀ ni torí pé ohun ẹ̀mí ni ẹ porúkọ Jésù ẹ fún mi ní ìṣẹ́gun bíi pé a ò tí ì ṣẹ́gun ẹ̀ṣẹ̀ dénú ẹ̀jẹ̀ hmm. ẹ porúkọ Jésù fún mi ní ìṣẹ́gun ní ìrìn àjò ayé mi yìí Olúwa fún mi ní ìṣẹ́gun gbogbo ohun tí ayé gbé tì mí tó gbé ti ìrìn àjò mi tí ò jẹ́ kọ́kàn mi balẹ̀ èyí tó sọ mí di èrò ẹ̀yìn láyé ẹ o tó wọ ọmọ ìyá ìwọ nìkan ló ṣì kù mò ń bẹ nìkan wí lọ́wọ́lọ́wọ́ o kó wọ ọmọ ìyá ìwọ nìkan ló kù ayi makaeli masaida ó yá ó yá ó yá ó yá ó yá gbogbo tó sọ mí dèrò ẹ̀yìn gbogbo tó ń gba oore lọ́wọ́ mi gbogbo tó ń yíre dànù gbogbo tó ń le koko mọ́ ìrìn àjò ayé mi tí ò fẹ́ kó dẹ̀ ẹ bá mi ṣẹ́gun ẹ̀ lónìí give me the victory today ẹ kò béèrè fún ìṣẹ́gun rẹ ó dàn kí ọ̀rọ̀ mi dayọ̀ ní orúkọ jésù ó dán kí ọ̀rọ̀ mi dayọ̀ mi ìgbúdọ̀ wọ aṣọ pó ó yẹ ẹnìkan gbàdúrà tá a bá kọ́nu ọdún yìí ọ̀run kò yí dànù ayayayaya ayélujára pòtárì mẹkọrì mẹsẹrìà ṣàdá tá a bá kọ́nu ọdún yìí ọ̀run kò yí dànù ayélujára mẹsàdá gbogbo tí ń rì sí ìkàtọ́rì ìbátú tèkètè èyí lè sọ mí di oníbànújẹ́ nìyẹn gbogbo tó jẹ́ kí n ṣe kí n rí ìyanu wọn bẹ́ẹ̀ nìkan àá tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ rú pàtàpàtà mu kó pùràrà nípa ẹ̀mí àìgbọràn pé má ṣe léyìí o òun náà ni màá dẹ̀ ṣe àá má lọ bí báyìí ibẹ̀ náà màá lọ o àìlè mà ṣàìdá tí wàá dì sọ̀rọ̀ pé má ṣe àìlè mi kórè mi kéré mi kórè à lò sọ́ńdọ̀ lè mi kó jìn mi kò ṣe rí o làfáàndà làbàkàbà ó yá ó yá ó yá ọlọ́run yí ìgbà yẹn padà turn those things around ní orúkọ ayọ̀ mi ò gbúdọ̀ bàjẹ́ ní orúkọ jésù mi ò gbúdọ̀ dààmú ní orúkọ jésù mi ò gbúdọ̀ banújẹ́ gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ pé orúkọ jésù let there be sound of joy in my life olúwa jẹ́ kí ìró ayọ̀ dún nínú ayé mi o o ti ń retí ẹ̀ kó dún olúwa jẹ́ kí ìró ayọ̀ dún nínú ilé mi ẹ pé orúkọ jésù gbogbo èèyàn olúwa ẹ jẹ́ kí ìró ayọ̀ dún ní ìrìn àjò ayé mi let there be sound of joy in my life ẹ pe jésù dáadáa mi tẹ́ wá sẹ́ ní orúkọ jésù kí ayọ̀ bá mi àìlèmọ̀ kó rìn sáìdá kí ayọ̀ bá ọ̀nà ọdún yìí ẹ jẹ́ kí ìró ayọ̀ dúnú ilé mi mo ti ń retí ẹ let there be sound of joy lórí ìwé ìgbélú tí mo ti ń gbàdúrà fún látijọ́ yìí tí mo ti ń apply fún lórí ìrìn àjò ayọ̀ lórí ohun rere tí mò ń fẹ́ tí ọkàn mi pòǹgbẹ fún somebody pray ẹ jẹ́ kí ìró ayọ̀ yẹn dùn ẹ gbére mi lé mi lọ́wọ́ ẹ gbére ayé mi lé mi lọ́wọ́ èmi náà fẹ́ rí lò ẹ gbé lé mi lọ́wọ́ èmi náà fẹ́ fi yàn mo fẹ́ fi yàn gàn ó yá ó yá ó yá sí kàpàlébà let them give that joy to you ẹ gbére ayé wọn lé wọn lọ́wọ́ ẹ gbé lé wọn lọ́wọ́ ẹ gbé fún wa ẹ gbà padà. ẹgbẹ̀lẹ́ wọn láwà ní orúkọ jésù gbàdúà pé kí ẹni máa ń sọ́ọ̀lì kó gbé eré ayé ẹ̀ lé ẹ lọ́wọ́ olúwa gbélé wa lọ́wọ́ eré ayé wa fún ìrìn àjò ọ̀tun eré ayé wa fún ìrìn àjò ògo eré ayé wa fún ìrìn àjò ìmúṣẹ ó mà kò bàdáyà ṣàdọ́lì mi bìlàgàdà mi bìlàgàdà kí gbàdúà lókè dà. ó yẹ pé ìrìn àjò ìyá àkàtẹ́ ìrìn àjò mi lé mi lọ́wọ́ ẹ fi fún mi somebody prayed ẹ fún mi give it to me o God give it to me dua. dùà lórúkọ Jésù Kristi olúwa olúwa yọwọ́ ọ̀rọ̀ tá mi nínú ayé mi remove the handle of my enemy in my life tó bá ṣe gbé ọwọ́ síbẹ̀ kò ní jẹ́ kí ìrìn àjò rọrùn àgbàtí ọlọ́run bá yọ ọwọ́ ọ̀tá kúrò nínú ayé ẹni bẹ́ẹ̀ ni ìgbànirọ̀nù á dé ọlọ́run yọ ọwọ́ ọ̀tá dáfídì kúrò ní ayé ẹ̀ bẹ́ẹ̀ ni òun ló fi lè dé bẹ́ẹ̀ bí tó yẹ kó dé bẹ́ẹ̀ ni òun ní kò lè dé bẹ́ẹ̀ ọ̀tá ìṣòro kò lè dé bẹ́ẹ̀ ó pinnu gbogbo mọ́ kò lè dé bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ọlọ́run wá yọ ọwọ́ ọ̀rọ̀ ọ̀tá rẹ̀ kúrò ní ayé ẹ̀ ó wá débi tó yẹ kó dé olúwa remove the hand of my enemy in my life olúwa yọ ọwọ́ ọ̀rọ̀ ọ̀tá mi kúrò ní ayé mi olúwa yọ ọwọ́ ọ̀tá mi kò nu ayé mi o olúwa yọ ọwọ́ ọ̀tá mi kò nu ayé mi tọwọ́ yẹn bá ṣe wà ń ọwọ́ yẹn máa ń dá èèyàn dúró tí ọwọ́ yẹn bá wà ń ó máa ń dá ògo dúró tí ọwọ́ yẹn bá wà ń ó máa ń fa eré sẹ́yìn péjú mo yín lẹ́ẹ̀kan ṣùgbọ́n ohun tí ẹ tó ló wá sọ yìí kí ọlọ́run kò yọ pàtórí mèkété ó dàbẹ́ tí ń ṣáná tí ń ṣáná tí ń ṣáná tí iná yẹn òjò tí ń ṣáná tí mú ìṣáná tán fẹ́ fi tanná tó ń ṣáná yẹn tí kì iná yẹn ò sì mú nǹkan kan jáde. ẹ bí orúkọ Jésù Olúwa Ọlọ́run aláàyè Olúwa yọwọ́ ọ̀tá kó ayé mẹ́ ẹ̀ ń da yabakaba kí gbogbo ohun tó ṣòfò kí ìkàtà kó pọ̀ sí i gbogbo ohun tó sọnù kó padà wá. Ah, gbogbo tí ayé gbẹ̀sẹ̀ lé ọ̀run dá padà ó yẹ ó yẹ ó yẹ ó orúkọ Jésù ó máa yọwọ́ Fáráò kó o nu ayé àwọn ọmọ Ísírẹ́lì wọn dẹ́n tó jáde kó o mẹ́ àìlímẹ̀ kẹ́límẹ̀ ṣàìdá ó yẹ kó yọwọ́ ọ̀tá kó o ní bísínẹ́sì yẹn o remove the hand of enemy ní orúkọ Jésù kó o yọwọ́ ọ̀tá kó o nu ayé ọmọ rẹ nu àgọ́ ara rẹ Olúwa yọwọ́ ọ̀tá kó o nu ayé mi Olúwa yọwọ́ ọ̀tá mi kó o nu ayé mi ní orúkọ jésù yọwọ ọwọ́ ọ̀tá kó lórí iṣẹ́ mi ọ̀tá tí o fẹ́ kiri yẹn dàgbà ọ̀tá tí ò ti fẹ́ kiri yẹn bà kalẹ̀ ẹ sọ dàdúà olúwa yọ ọwọ́ ọ̀tá kó nu ayé mi olúwa yọ olúwa yọ mú náà kúrò tí ń dààmú mi mú náà kúrò gbàdúà yẹn wà ní yẹn mọ alára o gbàdúà olúwa kó ayé mi moshando limekata boshando limeketelia bokori meketelego lakando limeketelia shadale makoria ẹyọ ẹyọ ẹyọ wọta ẹyọ wọta ẹyọ wọta ẹyọ wọta ẹyọ wọta kóòlù ayé mẹ ẹyọ wọta kóòlù oríṣẹ mẹ ẹyọ wọta ní orúkọ jésù gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa ta ni ìjẹ́ nìkan ohun tí mo rí méjì rí six no six ago, twelve twelve and twenty-nine twelve and twenty-nine ta ló pé tó bá ń celebrate ààrẹ nínú ọjọ́ yẹn ló máa nínú ọjọ́ yẹn ló wà mi mi ọdún kọ́ leléyìí twelve twelve and twenty-nine mi sọ pé bóyá pé you celebrate twelve and twenty nine I don't know mi ṣùgbọ́n ohun tí mo ń wò mo ṣe wo nọ́mbà yẹn ohun tó wá twelve twelve yẹn ló kọ́kọ́ ṣáájú twenty nine yẹn tẹ̀lé twelve o mo sọ pé ẹ má bínú mo ní mi mọ kankan o kò yé mi o kò yé mi o kò yé mi pé àgbà pásítọ̀ kí ló sọ èmi náà mọ̀ pé sọkúsọ mo sọ <laughs> hallelujah bẹ́ẹ̀ ni mo èmi náà mọ̀ lórí tó yẹn bá fọgbọ́n orí ń sọ̀rọ̀ náà kí wọ́n ti kí ní twelve and twenty nine gbà sí dá eh, mẹ́ olórí bẹ́ẹ̀ hallelujah ṣùgbọ́n mo kàn lóye díẹ̀ ni pé eh, ó lè má yé mi báyìí ṣùgbọ́n lẹ́tà ó máa ń yé mi díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ó lè lè má yé mi mo sọ pé kò yé mi lóòótọ́ kò yé mi bábẹ̀ lọ́dún kò yé mi lóòótọ́ òótọ́ mo sọ kò ní kò sí kò ní kò sí gimmicks nínú ilé kò gbọdọ̀ sí gimmicks nínú ẹ̀ ṣàdúrà ìṣàmì ni orúkọ Jésù gbàdúrà twelve àti twenty nine ẹ o ẹ pé orúkọ Jésù gbogbo èèyàn Olúwa yọ ọwọ́ ọ̀tá nù ayé mi mo ní twelve iṣẹ́ mo ní àga twelve yóò bọ́ tó bá wù ú irú ẹ̀ báyìí ní sí báyìí seventeen tèmi lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi I will celebrate my birthday mo dọ́gbọ́n jù sí ni pásítọ̀ àbí ẹ eh, mo dọ́gbọ́n jù sí náà ni tomorrow week seventeen kò gbọdọ̀ yẹ every time so mo fẹ́ kó kẹ́ ní understanding kan tí mo sọ o pé seventeen kò yẹ in my life which is ọ̀la so ọ̀la ọ̀la So ẹni náà twelve yìí ẹ̀rẹ́ kí mi tẹ́lẹ̀ nine yẹn twenty nine dada twenty nine ṣùgbọ́n twelve yìí ẹ gbọ́rúkọ Jésù ó yẹ ó yà yọwọ́ ọ̀rọ̀ ọ̀tánú ayé mi ó yẹ sọ́dàdúà orúkọ jésù ayayayayaya bagali boko bege deli boko paya na batali bestele berekete bega wale bile ke kodo stara kata afrik daili bistar kai wale be tori bistar kata filistari bistar kata ya wale be kuri bistar kata ya bistar ẹ pe orúkọ jẹ́ Olúwa yọwọ́ tanu ayé mi yọ yọ yọ yọ yọ ẹ bá mi lé ogun ìjìnà somebody prayed ẹ lé ogun ìjìnà ayaya.

wò kó ríbi kùtùbí ha ẹ porúkọ jésù yọwọ́ ọ̀tá kó nu ayé mi olúwa yọ lónìí remove the hand of enemy from my life ẹ sọdàdúà olúwa yọwọ́ ọ̀tá kó nu ayé mi olúwa yọwọ́ ọ̀tá kó nu ayé mi ní orúkọ jésù ẹ yọwọ́ alágbára àwọn ènìyàn kó lórí iṣẹ́ mi ẹ yọwọ́ alágbára àwọn ènìyàn remove the hand of enemy somebody prayed ẹ sọdàdúà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù lónìí ẹyọ ẹyọ ẹyọ ẹyọ nu ayé tó yìí àá ah, yàyà yà la kata tatataya bekeli mekoteketekede rapendele beketelea eyonu ayi rafeli la pali menteli mekubrada lesendele ketelegeda rependole beketebekedeba wayili mekoduba ayi me jésù ẹyọ wọ takonu ayé mi ẹyọ me ẹyọ ẹyọ ẹyọnu ayé mi ẹyọnu ayé mi latanda tatata vafateri mokopa ẹpẹ orúkọ jésù olúwa yọ wọ takonu ìrìn àjò ayi ẹyọ wọ takonu ayé mi ẹyọ wọ ayi me mi ẹyọ wọ ọ̀tá kó lu ayé mi gbogbo ọ̀tá tó bá mi rìn gbogbo ọ̀tá tó bá mi rìnrìn àjò gbogbo ọ̀tá tó dó tì mí ètò wa lòdì sí ògo gbogbo ọ̀tá tó dó tì mí ní orúkọ jésù ètò tó lòdì sí ìṣẹ́gun ẹ̀yọ ọwọ́ náà kó lu ayé mi ní orúkọ jésù ọwọ́ tí ń ba ayé mi gbé ní orúkọ ọwọ́ tí ń ba ayé mi dàpọ̀ ní orúkọ jésù ètò òmú ìṣẹ́gun wá fún mi ní orúkọ jésù ètò òmú ayọ̀ fún ayé àwọn èèyàn yìí ẹ sọ fún ọlọ́run olúwa yọwọ́ ìkóònù ayé mi olúwa yọwọ́ ìkóònù ayé mi olúwa yọwọ́ ìkóònù ayé àwọn èèyàn yìí ní orúkọ jésù olúwa yọ ọwọ́ ìkóònù ayé let God remove that hand uh, that hand that contrary. As you celebrate on the 27th, grace of God rests on you. Say that amen. As you celebrate on the uh, on the as you celebrate on the 27th, grace of God rests on you. As we celebrate on the 27th, the grace of God rests on you. Ẹ porúkọ Jésù, Olúwa tàn mọ́lẹ̀ mi gbogbo. Shine your light upon my way. Olúwa tàn ìmọ́lẹ̀ sí ọ̀nà mi gbogbo. Òkùnkùn kò mú ayọ̀ wá fún ayé ẹni kò lè produce náàdá. Olúwa tàn mọ́lẹ̀ sí mi gbogbo. Olúwa tàn mọ́lẹ̀ sí ayé mi gbogbo olúwa tan ìmọ́lẹ̀ sí ìrìn àjò ayé mi olúwa tan mọ́lẹ̀ sí ayé mi lónìí olúwa tan mọ́lẹ̀ sí ọ̀nà mi olúwa tan mọ́lẹ̀ sáyé mi ẹ tan ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọ̀run tàn sí ọ̀nà mi let the light of God shine upon me ìmọ́lẹ̀ ọ̀run tàn sí ohun tá a gbé kò tá a gbé kò wájú mi ọ̀run dá padà fún mi ohun tán gbé kó wájú ẹ yìí pé kí ọ̀run fún ọ padà olúwa tan ìmọ́lẹ̀ agbára rẹ sínú ayé mi látòní lọ olúwa tan ìmọ́lẹ̀ agbára rẹ sínú ayé àwọn ọmọ mi gbogbo olúwa tan ìmọ́lẹ̀ sí agbára rẹ sí ọ̀nà mi olúwa tan ìmọ́lẹ̀ agbára rẹ sí ìdáwọ́lé mi olúwa tan ìmọ́lẹ̀ agbára rẹ sí ayé mi lónìí ó màkàí mi ṣàìdá. wàyí mi kò rí mi sí tẹ́lẹ̀ tààyà ẹ pe orúkọ jésù bí shine your light tan mọ́lẹ̀ sínú ayé mi gbogbo iṣẹ́ òkùnkùn di asán gbogbo iṣẹ́ òkùnkùn di asán gbogbo iṣẹ́ òkùnkùn di asán nínú ayé mi gbogbo iṣẹ́ òkùnkùn di asán nínú ìrìnàjò mi gbogbo iṣẹ́ òkùnkùn di asán nínú ayé àwọn ọmọ mi olúwa olúwa gbogbo tó oh whatever before you gbogbo tó ń bẹ níwájú rẹ kó di ayọ̀ fún ẹ ní orúkọ jésù olúwa tan ẹ̀ mọ́lẹ̀ shine your light in my life gbogbo tó ń bẹ níwájú mi kó di ayọ̀ fún mi gbogbo tó wà níwájú mi kó já sí ayọ̀ fún mi kó já sí ayọ̀ fún mi kó já sí ayọ̀ fún ayé àwọn ọmọ mi gbúàdúà orúkọ jésù kristi olúwa wa adé tá a fi dé òní síbọ̀ o sàmì dáadáa àmín adé rẹ ò ní sọnù ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà níwájú wa la ò mọ̀ ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọ́n bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ a kò lè sọ̀rọ̀ lénìí ṣùgbọ́n tó wà lọ́la a ò mọ̀ o bọ̀ nípa orí ọ̀fẹ́ nípa orí ọ̀fẹ́ Jésù ẹni tó mọ̀ yìí tó mọ̀ tó wà níwájú wa lórúkọ jẹ́ kó pa ọ́ mọ́ lórúkọ Jésù ọba tí ibi ò sápamọ́ níwájú ẹ̀ gbogbo ẹ̀ kó bá ibi ayé wa dànù kó ibi ayé ọmọ dànù ò ní sọkún ò ní sọkún èmi náà ò ní sọkún a ò ní sọkún all that what you have been waiting for to happen fún rere let it begin to happen now all that you have been praying for to happen let it begin to happen now gbogbo ń tẹ́tí ń gbàdúrà fún pé kó ṣẹlẹ̀ we call it out a pè jáde nípa agbára ìjẹ rẹ̀ gbogbo ń tẹ́tí ń sọ pé kó ṣẹlẹ̀ fún rere fún ayé yìí tó ti ń dúró dè ẹlòmíì ó wò títí tó fi kú ni ó kàn ó dóde kò rí ah! gbogbo tó ń ti dóde tí ayé rẹ fẹ́ rí ní orúkọ jésù nínú ayé ọmọ lórí ọkọ lórí iṣẹ́ lórí ara rẹ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ báyìí gbogbo rere tí ayé rẹ fi ń dóde ọba tó mú sára rí rí ayé ẹ̀ tó dóde ah, ah, ó dóde ọmọ títí tí ṣùgbọ́n mà fojú rí o ó wá sọ pé ta ló lè sọ pé sára ó ti lè fún ọmọ ìkàpàtà yàgàyàbà roshenton lọ́mú and you can't take it and got to breastfeed again at her old age ah, ohun ta ló lè sọ pé òun ká ti rora ẹ̀ pin ṣùgbọ́n mà rí o ìrí ayé rẹ tó o ti ń dúró dè á ah, lórúkọ Jésù ó yá gbà gbà gbà gbà ọwọ́ rẹ kò tẹ̀ ní orúkọ Jésù ó yá wọnú rẹ lọ enter into that blessing of God enter into that blessing of God enter into that blessing of God enter into that blessing of God bara rẹ nù ẹ ní orúkọ jésù máa yọ̀tọ̀ mí bẹ̀ ní orúkọ jésù bára rẹ nù rí ayé ẹ máa yọ̀tọ̀ mí bẹ̀ ó jẹ kalẹ̀ kò ní a ọlọ́fọ̀n kò ní di ìbànújẹ́ fún ọ ìgbésẹ̀ rẹ láyé kò ní di ìbànújẹ́ fún ọ ò ní rìgírẹ́tì ẹ̀ àà ò ní sọkún lórí ẹ̀ ó mẹ̀yáyà lẹ́tẹ̀ ń lóye bẹ́ẹ̀ kò tẹ̀lé mi sẹ́ríà bùkọ́ dìbò kò tẹ̀lé mi tàǹdà wàá yẹn ní bẹ́ẹ̀ kẹ́tọ̀ tó ráyè gbogbo agbára tó dún tó jẹ́ ọjọ́ ìbànújẹ́ rẹ wọ́n ní rí ẹ o eré amakú ṣàtàyà màyálẹ̀ abakún tèlèmẹsẹ̀ òkò farakàfàlìà gbogbo tó sọ lọ́jọ́ ìgbéyàwó rẹ nítorí mèké tèlèmà tọ́wọ́ ń dóde kó máa ṣẹlẹ̀ mòkórì mèké tèlèmẹsẹ̀rìà wàkàfàlù kẹtẹlẹ́ra ní orúkọ jésù ọ̀run yìí dànù ní orúkọ jésù ó ní orúkọ jésù ọ̀rọ̀ náà dasán lórí ayé o ọ̀rọ̀ náà dasán lórí ayé o ọ̀rọ̀ náà dasán lórí ayé o ní orúkọ jésù ọ̀run yìí dànù lórí ayé rẹ ní orúkọ jésù ọ̀run ìdá ní ọ̀nà rẹ gbogbo tó ti sọ sẹ́yìn nínú ayé rẹ tó sì ń dúró pé ó máa ṣẹlẹ̀ ṣáni ní orúkọ jésù ọ̀run yí dànù ní orúkọ jésù ọ̀run bàjẹ́ ọ̀run bàjẹ́ ọ̀run bàjẹ́ ọ̀run bàjẹ́ gbogbo ohun tó ṣe bí ìjà ẹnìkan mo bá wí o pé ìjà ìfẹ́ bí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin méjèèjì lórúkọ jésù gbogbo ọ̀rọ̀ tó táyé sọ lórúkọ ọ̀run yíranà ọwọ́ orí ọ̀fẹ́ kàn ọ́ ò ní ṣìṣe lẹ́nu iṣẹ́ lórúkọ jésù ẹ̀mí ṣe ṣiṣe kò ní bàlẹ́ ọ ẹ̀mí ṣe ṣiṣe kò ní bàlẹ́ ọmọ rẹ ọ̀pọ̀lọpọ̀ aṣetán kí ni wàá ṣe yìí o kí ni wàá ṣe yìí o ẹ̀mí ṣe ṣiṣe kò ní bàlẹ́ wa ẹ̀mí ṣe kò ní bàlẹ́ ọ ọ̀run yí dànù agbára àjíǹde yí dànù ó gbà ọ́ lọ́wọ́ ẹkún agbára jíǹde gbà ọ́ lọ́wọ́ òṣì torí pé o képe olúwa láàárọ̀ yìí ó dáàbò bò ọ́ ṣàmì dáadáa àmín áńgẹ́lì tí ń lékún dànù ilé àmọ̀káyé mẹ́sà ìrèkìtàyé bò ṣe ń lò lómi kìtìrì ó tẹ̀lé ayé rẹ̀ ó tẹ̀lé ayé rẹ̀ ó tẹ̀lé ayé rẹ̀ ó lè dànù fún ọ ó lè dànù ọ ó lè dànù wájú ó lè dànù ọ̀nà bẹ́ẹ̀ ni ó sì wàá lé ẹ̀rí ohun rere wàá lé ẹ̀rí ohun ayọ̀ wàá lé ẹ̀rí ìṣerógbò bẹ́ẹ̀ ni ó sì rí ní orúkọ jésù ìgbọ̀ tó wọnú ayé ẹ̀ ìgbọ̀ tó wọnú ayé ẹ̀ ní orúkọ jésù ò gbé ìgbé ayé nù ìkorò mọ́ ọ̀run fà ọ́ jáde wọ́n daṣọ àṣírí bò ọ́ ní orúkọ jésù wọ́n daṣọ rú ọ́ ní orúkọ jésù ó dẹni láàrin àwùjọ èèyàn láyé màkàlì màsáìdá ohùn rẹ̀ jágara wọ́n gbọ́ ohùn rẹ̀ àlè kàríyà lise libekutelia falife limese wayili bekote libeketa lafrando sikelebo bí a ti kọ́ mẹsẹ́ libekutelia fún májẹ̀mú fún orere ní orúkọ jésù ó bẹ̀rẹ̀ nú ayé rẹ o bẹ̀rẹ̀ nú ọ̀nà rẹ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi a forúkọ tuntun pè ọ́ a forúkọ tuntun pè ọ́ a forúkọ tuntun pè ọ́ orin agbá fún ayọ̀ fún ọ orere á bá fún ayọ̀ fún ọ àbáyọ̀mí orere á bá fún ayọ̀ fún ọ bẹ́ẹ̀ ni ó rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín oyè dóyè dóyè dóyè dóyè èmi mo fẹ́ jẹ́ èmi mo fẹ́ jókòó bẹ́ẹ̀ èmi náà ní kí n jẹ́ ó bọ́ lọ́wọ́ ogun yẹn dóyè dóyè position position ní orúkọ orí ọ̀fẹ́ dájú fún ọ orí ọ̀fẹ́ dájú fún ọ gbogbo ní tí ayé bá gbé sí ọ̀nà rẹ ọ̀run gbé kúrò ẹbọ tí ayé bá rú lórúkọ Jésù ọ̀run dáadáa nù ayé náà máa rú bọ ìwọ gan náà you must have ọ̀tá ayé ní ọ̀tá tiwọn kílẹ̀ rẹ̀ káwọn ayé náà máa ń pa owó rẹ̀ tó ń pa àgbò náà wọ́n rú bọ also you have altar you sacrifice the altar of praise the altar of giving there's an altar àti ìwọ náà láti ní the altar of prayer, the altar of love, the altar of fellowship. There are many altars. Not only a daughter of giving, we exercise on the giving, giving. Altar of showing love to others, altar of doing what is right, what is good. There's an altar for everything. Àwọn ayé wọn ní ọ̀tà tiwọn, What you ti ń bọ̀ yẹn. Ìwọ tó sì ní ọ̀tà, the tí ò ní ọ̀tà, lọ́wọ́ kan ló finish ẹ̀ yányá. Wérékété ni pápá àpá. That's why you must have altar. Altar of prayer, when you lift up your voice every day before the Lord, utter of praise. Not only that, it's only about the prayer. No, not about the prayer alone. Utter of loving, showing love to others, doing what is right. Another thing, utter of giving. That is nǹkan jáde fún Ọlọ́run. Bẹ́ẹ̀ not only that for God, for people around you to be a blessing. Gbogbo ẹ̀ náà ló every utter tí ayé bá gbé dìde nítorí ẹ̀ pé kó dààmú ẹ pé kó wọ ọwá kó lé ọ kiri torí pé ó lòdì sí ògo ayé ẹ lónìí mo dúró nípa agbára májẹ̀mú ẹni tó rán mi níṣẹ́ bàbá arúgbó ọjọ́ tó ní kí n máa lọ yẹn lórí ọ̀rọ̀ yẹn mo dúró lé lórúkọ Jésù gbogbo tí ayé bá gbé dìde nítorí ayé tiẹ̀ lórúkọ Jésù lórí ọmọ tó bá jó ewé papọ̀ tó fọ ohùn tó sì sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé lọ́wọ́ ẹlẹ́ni tó rán mi iṣẹ́ òun ló dá wọn lórúkọ Jésù iṣẹ́ wọn bàjẹ́ àfitẹ́ pé kò ń ṣe ọlọ́run ló dá wọn àbí kò máa ń ṣe ẹ̀dá ọlọ́run kan tàbí iṣẹ́ ọlọ́run kan ni lẹ́nu bẹ́ẹ̀ áńgẹ́lì ni tàbí sátánì fúnra rẹ̀ ṣùgbọ́n pé abẹ́ agbára yìí lọ́wọ́ ọlọ́run alààyè ló wà gbogbo ẹbí ọ̀tá lórúkọ jésù ó yí dànù ọwọ́ rẹ kan rí ayé ẹ̀ orá àánú gbà bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín mi gbọ́ àmín àmín ah, lórúkọ jésù bẹ́ẹ̀ kó kí aleluya tó bá parí aleluya yẹn wọ́n sọ pé mo rí ìṣẹ́gun o I see the victory oh yes shout that hallelujah hallelujah say it hallelujah kí aleluya yẹn hallelujah kí twenty four hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia, aleluia. Mo rí ìṣẹ́gun o, ayé mi ayé àwọn ọmọ mi gbogbo àti aya mi orí ìṣẹ́gun àtọ̀rẹ́ mi gbogbo ẹni tó yí mi ká ayé àwọn èèyàn yìí orí ìṣẹ́gun àtẹbí mi ayé wọn rí ìṣẹ́gun bàbá ìyá ẹ̀gbọ́n ayé wọn rí ìṣẹ́gun bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa ọ̀rọ̀ ẹ di ọ̀rọ̀ ìfimúlẹ̀ ọ̀rọ̀ ẹ di ọlọ́run fi ọ̀rọ̀ rẹ ó fi múlẹ̀ bẹ́ẹ̀ là á rí wà á rí ìṣẹ́gun ní gbogbo ọ̀nà in Jesus name our Lord we pray amen hallelujah. Praise the Lord. Just put in mind, by God's grace, by next month on the 6th and 7th in Houston, Texas. Houston, Texas. Our program 6 and 7 by God's grace. Um, I think the flyer is out already. So please uh, invite your friends and family. And if you are in the area, visit. And I know the Lord Jehovah God will do great. Every time we have a program that we out out there, not online, try to be there ẹ jẹ́ ká wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin pásítọ̀ ẹ fi mí lẹ̀ bí orí ọ̀fẹ́ íńtánẹ́ẹ̀tì mo like kò sí èdè tí ò lè ṣiṣẹ́ <laughs> hallelujah kò sí èdè tí ò lè ṣiṣẹ́ ṣùgbọ́n sometimes so far you no, you come so far you have the privilege to come to be there kò sí kò sí tẹ́mi kò sí tọ́lọ́hùn lè lò mm. Mm. ṣùgbọ́n ó tún dáa náà there's another grace when we are together there's another grace gbogbo ẹ̀ lónìí ní grace lónìí grace kò sí tọ́lọ́hún lè lò ń bẹ̀ mí sọ pé à ẹ̀yìn sí íńtánẹ́ẹ̀tì yẹn lọ́nà tí máa ṣe ìyanu kò sí tọ́lọ́hún lè lò once tọkàn rẹ bá ti wà ń bẹ̀ ṣùgbọ́n you can go further mm, you can do further that's what ó ṣe pàtàkì you can still do further can go there mm. kò sí kò sí problem wọ́n mú yàn sí that Lord Jehovah God will do great things in our life and also I've mentioned tomorrow is Sunday visit, the, and tomorrow my dead day on Sunday, which is the on Sunday, and that will happen again. It will be another several years again. You know, Monday, Monday, Monday, Monday to be on Sunday, and my birthday is on Sunday, and it's ọjọ́ ìsinmi. Ayé yín kò ní ìsinmi, ọ̀nà yín kò ní ìsinmi, ayé mi náà kò ní ìsinmi, ayé mi kò ní ìsinmi. Ẹ jẹ́ kí n náà gbàdúrà fúnra mi. Ayé mi náà kò mi náà kò ní ìsinmi, mi náà kò ní yeah pray for me pray for me ẹ gbàdúrà fún mi náà àwọn ah, pásítọ̀ onídàádúrà pásítọ̀ ní gbàdúrà ó ti o èmi ọgá nídìí ilé tó pọ̀ oya. òyà Oya. òyà rọ̀jò àánú òyà bàbá ṣàánú bàbá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bàbá ẹ gbàdúrà ṣe bẹ́ẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ bàbá ẹ ò ṣe bẹ́ẹ̀ ire tán sọ kó rí bẹ́ẹ̀ àánú kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name our Lord we pray amen and also everyone that your birthday. The Lord Jehovah God will bless you and do great things. Kó lóa kó yẹ omi yẹn sí mọ́. Agbára jíǹde. Agbára jíǹde kó wọnú omi yẹn lọ. Kó mọ ìwòsàn wá o. Olúwa gbogbo ẹni tó ń wá ọmọ. Ẹ̀mí máa bá mi rántí wọn. Ṣílẹ̀kùn ọmọ fún wọn. O sọ pé kò sẹ́nikẹ́ni tó gbọ́dọ̀ yàgàn nínú ilé ẹ̀. Ó wù wọ́n láti bí ọmọ. Gbogbo ẹni tó wù láti bí ọmọ. Olúwa bá mi fún ọlọ́mọ. Wọ́n nídìí ọkọ. Wọ́n nídìí aya láti bímọ ọmọ òkè ń fò mọ́yàn bẹ́ẹ̀ ni bàbá ẹni tó ní dọ̀kọ láti bímọ tó wù ẹni tó sì nídìí aya láti bímọ bàbá bá mi ṣe fún wọn ẹni tó yẹ pé wọ́n ti bímọ wọ́n ti márì tó yẹ pé wọ́n á wojú ẹ̀ bàbá bá mi ṣílẹ̀kùn àánú fún wọn bá mi rán bá mi rán ayọ̀ sínú ilé yẹn fún wọn wọ́n ti dóde ọ send that joy into that house àní gbogbo àwọn tó ti wá bímọ o bàbá mọ̀jọ́ sunkún lórí kankan ọmọ rẹ ò ní sọnù ò ní sọmọnù ògbó ọmọ rẹ ò ní wú omi lójijì agbára àjíǹde gbé wọn dìde o níwájú rẹ wọn sì rí ìwọ náà tó wá jẹ màmá tó bí wọn ó jèrè wọn ẹ̀mí rẹ ó gùn láti gbádùn wọn bẹ́ẹ̀ ni ó sì rí náà parí ohun gbogbo bàbá ohun tó jù ẹ ká fi ìjọba ọlọ́run ṣe èrè jẹ má jà sọ ìjọba ọlọ́run nù bẹ́ẹ̀ ni ó rí o Jésù olúwa wa àmín mi gbọ́ àmín àmín lórúkọ jésù wọ́n ó kanlẹ̀kùn lé rẹ fún ire ayọ̀ rẹ yóò sì kún wọ́n ó kanlẹ̀kùn lé rẹ fún ire ayọ̀ rẹ yóò sì kún wọ́n ó kanlẹ̀kùn ilé rẹ fún rere ayọ̀ rẹ kún ayọ̀ rẹ á kún o wọ́n á kanlẹ̀kùn yẹn wọ́n sì fèrè lé ọ lọ́wọ́ ayọ̀ rẹ yóò kún wọ́n ó kanlẹ̀kùn ilé rẹ fún rere ayọ̀ rẹ yóò sì kún bẹ́ẹ̀ ni ó sì rí jésù àtàgbára wa you are blessed god bless you see you later on happy sunday bye bye.